ní ọjọ́ kìíní àná ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ láti àbúrò ìyàwó àbúrò mi ó gún lọ́bẹ lọ́rùn Ọ̀yìndá ń gbé ọmọ ọjọ́ kẹjọ lọ́wọ́ wọ́n sá lọ tì mọ́lé sí ìdí aró kéèsì ẹ̀bẹ̀ ń di aró. èmi Fásilátù Mustapha mo fi ẹ̀sùn kan ọkọ mi torí pé kò tọ́jú àwọn ọmọ abímọ́wò ni. ṣe ti tán. abímọ́wò ni kókó ntí tí ọba máa ṣe fáwọn ọmọ ẹ̀ mo fẹ́ mọ̀ ó sì tún wá ná mi mọ́bi tí mo gbà àwọn landlord gẹ́tì sọ fún pé níjọ́ Sunday tí mo lọ sí Smith kí n sọ fún ọkọ mi kó má lùgbé pa o ó sì mọ wà lé mi tèmi mọ kókó tí ọba máa ṣe fáwọn ọmọ ó sọ bẹ́ẹ̀ tóró ti sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé tá a bá ti kó ọkọ rà tẹ òun àgbọ ọmọ lọ́wọ́ mi ọmọ mi sì ní ilé fílẹ tọrọ ọmọ tí mo jìyà jìṣẹ lórí mi. àmọ́ ọmọ mélòó lẹ bí fún wọn. méjì ni mo bí fún. ṣé bí wọn fẹ́ lò mí àbáwọn nìkan ni. mo bímọ àgbà méjì sẹ́lòmíì. ẹ dọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ni sà lórí tán máa ń nà yín kí ni ẹ máa ń ṣe. lórí ọ̀rọ̀ ọmọ tá a bá ní bàbá fàùsíà o ní táwọn ní tó balagba tó rí kele yìí ní tó wọn sẹ́yìn mú ni à ó lè ṣe mọ ṣe nǹkan bẹ́ẹ̀ ni. nígbà àwọn ọmọ bá lọ sùkúù tí a bá pín owó èmi nìkan lẹ́yìn dáadé a sì ti wà ní ọlùdẹ́ bẹ́ẹ̀ mo ti sọ fún ọ pé ẹ múra o ọmọ kan fẹ́ bọ́ sí secondary school èyí first month mo bí fún ọ. mo ní ọlùdẹ́ wọn lọ lẹ́sìn mo sọ fún ọ pé wọ́n ti fẹ́ wọlé bẹ́ẹ̀ o ẹ má dá mi lé o tí owó bá jẹ́ thirty thousand ṣéjú àbúrò wọn ni mo fi ń sọ níjọ sunday sọ́ọ̀pù àjọ dá méjì torí pé sáyẹ́nsìlẹ̀ tí mo lọ wọ́n ṣàlàyé fún yín pé kí n má bàa yín sanwó sùkúù mọ́ wọ́n ní dẹ̀ owó tí ẹ̀ ń filẹ̀ lẹ́nu mọ́ pé àti ẹ̀ ní owó kankan èlé kan lẹ́ ń filẹ̀ nulẹ̀ ẹ̀ mọ̀ fárìkẹ́ tó mọ́ ní kí n mọ̀ gbà ìwọ èmi ní èmi èmi ọmọ ara jẹjẹ mọ́ ní tó bá sáti filẹ̀ kí n mọ fìfẹ́ gbà á ọmọ ṣe ń jẹ fún àwọn ọmọ mi dẹ́ ó dẹ̀ fìfẹ́ gbà nígbà òdi ọ̀sẹ̀ tí mo wọlé àwọn ọmọ lọ sí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù wọn náà mo máa dúró sí ẹ máa ti lọ sí lẹ́sìn àti skul tẹ́yìn ṣe lọ síbẹ̀ mo darí síbẹ̀ níjọ monday ó di tuesday táwọn ọmọ yẹn lọ mo ṣàrò pé bàbá wọn ní kí wọ́n mọ̀ gba ìwé wínlà kankan lẹ̀ fún àwọn o wọ́n dé àwọn ọmọ làwọn ò gba ìwé wínlà kankan sílẹ̀ ẹ̀yin ni ó yá yá yá yá ẹ má jẹ́ rí iná kò sí èpè tí ọkọ mi ọ̀sẹ̀ fáwọn ọmọ yẹn tán. èwo ni ìwé wínlà. ìwé kíni wọn ti ń ta ni o bàbá kini tali mọ́dà kọ bàbá àjẹ̀bù sá àwọn ọmọ yẹn ò dẹ̀gbà sílẹ̀ bàbá àjẹ̀bù. ẹ dákọ rẹ ìjẹ̀bù ọmọ bàbá àjẹ̀bù náà wà ń bẹ̀rẹ̀. ayo kásá àwọn fọlọ̀gùn ńgbà tí èyí kékeré torí wọn mú wá láàárọ̀ wọn tún wá bá mi lé àwọn ọmọ àwọn àwọn ṣe hmm, ọ̀rẹ́ wọn mo dẹ̀ ti rí tó ti ṣàlàyé fún mi jọ mọ́ndé pé ọlọ́run ọba àwọn mo ní kò fi wàhálà kásá àwọn fọlọ̀gùn àwọn ọmọ kékeré sàṣùkọ ẹ dáàdì mi ti láwọn ẹlẹ́wọ̀n ọgbọ́dọ̀ wá ah, ọ̀tá àwọn rìn lọ kọ́mọ ṣe ah, ah, kí ló dé dẹ́ mo ní kò sí wàhálà ẹ̀ sọ ní ọ̀dọ̀ dáàdì yìí kí n lọ ẹ ti kọra yín ni. a ah, ah, a ti kọra mo sún fún ni torí pé wàhálà ẹ̀ pọ̀ èmi àtẹnìkan jà lórí. ó tó gbà wo ẹ ti sún fún wọn. inú oṣù kejì. inú ọdún yìí. inú ọdún yìí èmi àtẹnìkan. ṣé wọ́n gbé ìgbésẹ̀ kẹ́ẹ̀jọ padà pàdé kẹ́ẹ̀jọ pọ̀. mo ní ah, mo ìgbésẹ̀ èmi gan mo tún sọ fún pé tọ́ ọ bá mọ̀ pé lọ sọ́dọ̀ àwọn torí pé gbogbo ẹ̀ ló ti bá mi bì ọ́ ẹ̀gbọ́n mẹ́mi wa náà wá gbogbo àwọn àǹtí mi ó sàlọ́ mọ́ bú wọn ṣọ́ọ̀bù rẹ̀ dẹ̀ ni gbogbo àwọn tó wà ńbẹ̀ ọ̀pọ̀lọ́ sàlọ̀ fún ọ pàràgà tí wọ́n mu kódà ẹ̀gbọ́n lọ kò tiẹ̀ sẹ́ni tó lọ́pọ̀lọ́ kankan nu tí n bá délẹ̀ rẹ̀ mo ti rò pé mi àtọkọ mi àjọjà ni tó bá gbójú agán gbà mí màá gbójú agán ṣùgbọ́n nígbà mo ti lẹ́sọ̀ wọn àǹtí mi ni àwọn èyí ẹ̀ṣẹ́ yẹn gidi téèyàn lè bá tó pọ̀ but èmi ò tí n bá ti délẹ̀ màá ṣàfẹ̀lẹ̀ sọ látìgbà tí mo tiẹ̀ ti gbé dé lásìlẹ́bẹ̀ yìí ẹ̀mí mi tiẹ̀ tó balẹ̀ díẹ̀ tí bá ti pẹ́ báyá tí mo fẹ̀lẹ̀ sọ́ tí wọ́n ti gbẹ́ ìmí ọ́ bọ̀ máa gbé kúrò lẹ́nu kásán mọ́ fọ̀rọ̀ gùn bàbá níjọ́ tí mo wá lọ tí mo lọ kọ́ọ̀lù wọn wá wọlé pàrọ̀ láwọn ọmọ ìjọ tuesday táwọn ọmọ ẹ̀dẹ́ ti ń sọ rẹ̀ ẹ̀ sọdọ́ kùdù bàbá yín ojú ọ̀nà kọ́ọ̀lù wọn ti wọlé mo gbé àwọn ọmọ rẹ yẹn ẹ mọ́kàn mọ́ fọ́ lóúnjẹ o mọ́ fọ́ lóúnjẹ kan kí ló dé tó fi ẹ̀ tí ni mọ́ fọ́ lóúnjẹ ẹ kọ́ sàmọ́ lọ ní òun ò tiẹ̀ fẹ́ rí ẹ̀ sàkà ní àwọn ọmọ à èmi sì ti mọ ti ń ṣẹlẹ̀ àwọn ọmọ wọlé monday mọ́lọ́lùdé wà tuesday àwọn ọmọ rì bí mo ṣe lọ bá wọn pé dáàdì Fauzia kí làwọn ọmọ yìí ṣe ń kókó kí làwọn ọmọ yìí ṣe ní kókó ní ṣọ́ọ̀pù ó ní à mọ ọkọ wọn lọ ní òun ọ̀fẹ́ yìí wọ́n sàkà ní ìrùn mọ́ o à ah, kí ló dé dẹ mo ní gbogbo abiyamọ mo lé ẹni ẹ bá mi gbọ́ sọ kókó tí àwọn ọmọ ẹ bá ṣe fún bàbá wọn kí mo sọ ní ìsìntì mo sáré kókó sọ mo ní à ah, ẹ rí kókó sọ ọ̀dà náà àwa ibi tí mo jẹ́ ìyàwó gan-an sẹ́mi tó pé tí mo bá ti sẹ́ntì ọ̀dà nínú lójú ẹsẹ̀ dẹ bọ́ọ̀ kan wá bá mi tó yẹ pé mo ti mọ̀ ọ́n mọ́ dárí wọn wọ́n ní kí lórí mo ní àwọn àti bàbá àwọn àtọmọ náà mo ń ja mo ṣá ṣàlàyé fẹ́ nìyẹn ẹni yẹn ni kí n mọ káwọn ọmọ lọlé bàbá wọn ni òun ò mú òkúta wọn wọn òun ò fọmọ lórí ó kù ti máa gbé àwọn lọ sí kọ́kọ́rọ́ alátẹ̀rí nǹkan kan mi ìwà fún ẹ lẹ́sì ṣùgbọ́n mo ní àwọn ọmọ nìyọ́ ya fọmọ lókùta lórí àwọn ọmọ yẹn tún sáyẹn kan mo ní kò burú jẹ́ bí mo ṣe lọ lẹ́nu lílọ lẹ́tẹ̀ mi lọ lẹ́bẹ̀ mo kàn lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi mo lọ fẹ́ bí ẹ̀sùn bàbá mi kókó tí mo fẹ́ ni pé ẹ̀tọ́ tí ọmọ ṣe lórí ọmọ ẹ̀ tọ́rọ́ wá nígbà tó ná mi ọlọ́run lọ yọ mi ó fọ́ ìfọ́tí gbà mo dáná gáàsì lọ mo ní ọmọ tètè lọ paná gáàsì kọ́ mọ̀dọ̀ mi gbóná lé lórí mo ti bọ́ ọ̀tọ̀ mo láwọn àgbẹnu sí máìkì wọ́n àgbẹnu sí tó kókó tó tí mo ti ẹ̀fẹ́ ni pé kó sọ kókó tí ó àmọ́ ṣe lórí ọmọ tí ó bá dẹ́ni kókó tó fẹ́ ṣe lórí ọmọ kọ́ tọ́ bọ̀wé fún mi kọ́ mọ́ dá ó fi ọmọ yẹn dààmú mi ní púpọ̀ ọmọ yẹn dẹ̀ ní àánú ni mo rí gbà ọmọ tó mú wáyìí torí gbà tí ó ṣe fídíọ̀mù àkọ́bí ẹ̀ kejì ọ̀sẹ̀ tó tẹ̀lé bẹ́ẹ̀ lọ́mọ mi ṣubú apá ẹ̀ kan. àjọ náà wò ni. it's okay torí pé ilẹ̀kùn díẹ̀ lè ní. bẹ́ẹ̀ ni sà. àwọn àwọn tó wá látàkúrẹ́ wà ń bí àwọn tó wá látòṣogbo wà ń bí. kókó ni pé ntí ọba máa ṣe lórí ọmọ àwọn ọmọ ti wọlé rìsọ́ọ̀tì ọmọ yẹn dẹ̀ ti jáde tó mọ lọ sí sùkúl ọjọ́ ọ̀sẹ̀ tó lọ́jọ́ orúkọ yín sà. orúkọ mi ni jẹ́ìlì olúniyí mustapha tí gbogbo èèyàn mọ̀ sí free agent tí ó là báwọn bó ṣe wà ọ̀daràn ni ní ọjọ́ kìíní àná ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ láti àbúrò ìyàwó àbúrò mi ó gún lọ́bẹ lọ́rùn òyìnbó ń gbé ọmọ ọjọ́ kẹjọ lọ́wọ́ wọ́n sá lọ tìmọ́lé sí ìdí aró kéèsì ẹ̀bẹ́ ìdí aró bàbá rẹ̀ ló lọ gbà lẹ́ni ìdí aró yẹ bẹ́ẹ̀ bí ṣe ìyá tó bí ìyá rẹ̀ àjọ jà ní tẹ́ wọ sàárè sùn èmi àti àjọ sọ kankan ó ní wọ́n lọ ti ìyàwó tiẹ̀ mọ́lé ìwọ sì wà sùn sínú ilé mo ní sẹ́yìn jẹ́ ilé tí ń kọ́ àbújá mọ́tò tó ń rà tẹ́mi fi fẹ́ lọ sí ibẹ̀ yẹn kálámọ́tò wá fa ọ̀rọ̀ gùn mo sáà ń fi sùúrù gbé ọlá báwo èèyàn ṣe mọ̀ mí pẹ̀lú sùúrù tèmi gbogbo ilé ta wá ń gbé ní sáìdì odíńjó yẹn àwọn èèyàn ẹ àwọn èèyàn mọ̀ yín gan pé ni. wọ́n mọ̀ mí dáadáa wọ́n lè fi fóònù nọ́mbà síta kí àwọn èèyàn bá wa sọ̀rọ̀. mo gbé ilé kan ìyàwó láńlọ́ọ̀dù yẹ ó lọ na ìyàwó láńlọ́ọ̀dù yẹ débi pé àwọn láńlọ́ọ̀dù wọ́n sọ pé à ah, kí n sún fún ọmọ yìí o pé àwọn fún wa ní oṣù kan tá a fi kó jáde. mo dá tó kúrò ní asá kò kúrò ń bẹ̀ yẹn a tó wá kó lọ sí ibi ilé kan obìnrin yẹn ọkọ obìnrin yẹn ti wá wá ń bá mi ó ti wá ń bá mi mo ní ẹ̀wò èmi ò mọ tẹ́mi lè ṣe sí o tó bá ti gbé wèrè wá báyìí ẹ̀yin náà gbé wèrè pàdé ẹ̀ àwa sùn sínú ilé ńjọ́ kan ó tún ti sẹ̀wọ̀n bọ́kùnrin yẹn ṣe wọnú ilé wa ó kàn bẹ̀rẹ̀ sí nà mọ́lẹ̀ ìgbà tẹ́mi ti sọ fún pé èmi fa wàhálà tèmi gbogbo ayé ló mọ èmi pẹ̀lú sùúrù ti tèmi lẹ́tà ó sàtò ètò mú un kúrò nínú ilé yẹn wọ́n wá ohun àtòbìnrin yẹn náà ó tún jọ jẹ ègé làwọn láńlọ́ọ̀dù wá ní pé kí wọ́n jọ fi àdúgbò lẹ̀ nígbà tó wá di ọjọ́ yẹn tí wọ́n ní kó fi àdúgbò yẹn sílẹ̀ ó wá sọ fẹ́mi pé òun ti lọ gbalé o kíní kàmú ní kò sí tó kàn mí mi ò tẹ̀lé ọ lọ àwọn ọmọ mi náà àwọn náà wọn ò tẹ̀lé àmọ́ tó fà tí àwọn ìfẹ́ fi dé sàkání rẹ̀ òjò lákan rọ̀ ní ọjọ́ kan bí ilé yẹn ṣe ya bó ṣe ya ní ẹ̀gbẹ́ kan nu mo wá tu àwọn ọmọ ìmọ̀ ní ẹ wá ẹ wá lọ máa sùn lọ́dọ̀ rẹ̀ tí n bá ti lọ rí ilé tí n bá ti gbalé màá wá kó yín padà àmọ́ ní à mo ní ẹ sáà oorun lásán ni àwọn ọmọ yẹn ń sùn níbẹ̀ torí gbogbo ètò bí wọ́n ṣe ń sọ níjọ́ Friday gbogbo ẹ̀ ni mò ń gbọ́ gbogbo bí wọ́n ṣe ń dákọ̀ mi mò ń gbọ́ àwọn mo pè jọ́ yẹn nọ́mbà yẹn kò lọ bẹ́ẹ̀ bí sáṣe bẹ́ẹ̀ bí sáṣe ní káwọn ọmọ máa lọ àwọn ọmọ yẹn ní ìsìn ọ̀dọ̀ mi wọ́n máa ń wà two out lẹ́yìn pé àwọn fẹ́ lọ sùn lálẹ́ ni làwọn máa ní ọjọ́ pa òun àti àwọn yẹn pọ̀ gbogbo owó tọ́jà lóun san kò sì kọ́ bọ̀ èyí ọmọ mi kan mo mú wá àjọ débì ni ọmọ yẹn ló dúró yìí níjọ́ tí mo ṣe fídọ́ọ̀mù fọmọ níbi ìjà tí máa ń jà káàkiri mo ṣe fídọ́ọ̀mù fọmọ ọmọ yẹn sá ṣubú níjọ́ kẹta mo bá mo bá gbé ọmọ àkọ́bí mi pé mi ó ní à táwọ́fíkà o ó ṣubú ó kán lápá mo ní ó kán àbòrọ́ ó ló kán ni ó kán àbòrọ́ ó ló kán ni after six yẹn náà ni mo kọrí síbẹ̀ mo bá gbé ọmọ yẹn a bá gbé ọmọ yẹn lọ sí hospital tì wọn ó ti tu ọwọ́ wọ́n sàn bá wa ṣe ní after six ìrọ̀lẹ́ yẹn bó ṣe dé mo bá ní wo táwọ́fíkà ó ṣubú ọmọ yẹn ó ó lọ́wọ́ ló bá ní ó sá wa débẹ̀ bá a ṣe dé ọsítù tí ó rí ọmọ yẹn lóòótọ́ tí wọ́n bandage ọmọ gbà ah, ó tọ́ra rẹ̀ ò dé mi dúró bó ṣe di ọjọ́ kejì yẹn tòótọ́ bó ṣe kọrí sí ibi ọjà rẹ̀ tó lóun tànù mo bá wá gbé ọmọ yìí mo sá gbé ọmọ mo tó ń mójútó débi pé àwọn tó ń bá jà àmọ́ ètò sẹ̀nù wọn tí wọ́n sá fi nǹkan ṣe ọmọ torí àkọ́bí ẹ̀ gángan ni ló kọ́kọ́ gbé ọwọ́ kí ọwọ́ rírọ́ wá sí ọ̀dọ̀ wa ìyẹn ọkọ rẹ̀ yẹn òun òròjútu ọ̀rọ̀ ara rẹ̀ kò lè ṣe nǹkan ó lé ọmọ yẹn sí ni òun náà ló ṣe ìtọ́jú ọwọ́ ọmọ téèyàn kó tó di ti tọ̀dọ̀ tèmi. ẹ jẹ́ bí ní kankan ìyàwó yín máa ń jà káàkiri. ó máa ń jà káàkiri kò sẹ́ tí ó mọ̀ kódà níbi mi ti ń serun ní jọ́ksà ó lọ bá wọn jà ń mi pé bò ní a máa ṣe lè máa serun ní iye báyìí mo ní à èmi ò ti ṣe iṣẹ́ tó ìyẹn ò sì pé èèyàn gba ó ṣe sáré inú rẹ dẹ́dùn kò sí pé kò síbi tí wọn ò ti mọ̀ pé oníjà ni. ok ẹ madam. Ma, sa? wọ́n máa ń sẹ̀yìn ni àbí torí wọ́n mọ̀ sọ pé ẹ̀ ń jà ẹ̀ ń jà wọn ò ní sọ ní tí wọ́n ṣe fún yín. ẹ wọ́n dà ló ṣe ń sọ̀rọ̀ lé. ó yẹ kẹ ètò ètò ẹgún lọ́bẹ̀ lọ́rùn ẹ sọ ní tó ṣe fún yíjẹ. ẹ tó gún lọ́bẹ̀ lọ́rùn tẹ́ ẹ rí bó ṣe wà ẹ́ ìyàwó àbúrò rẹ̀ yẹ à ń ṣe súnà ọmọ tí mo kọ́ bí fún bọ́ọ̀sì bọ̀ mi àwọn àbúrò naa náà ló jẹ́ àbúrò family ó wá nígbà tó wá tóun náà bímọ tíyàwó ẹ̀ bímọ mo lọ sẹ́rí ìyàwó àbúrò ti sọ ìjà tiẹ̀ ńlọdì tèmi ó wá mú jàǹká wọ́n ọkọ tẹ̀ ń gbà wọn fẹ́ sọmọ lóko kò sí nǹkan kan lọ́wọ́ wá wá ń ta níbi bàbá ni ó kéré i ọkọ ti sọmọ lóko èsì tíyàwó àbúrò yọ ọkọ àgbẹ̀yẹ mọ̀ sàn ní ìsojú public mo ní mo ní àpẹẹlẹ tó bá lè fún bàbá ọkọ ẹ ló fún mi èmi ìyàwó ẹ wá ń jókòó ọdẹ tó ń sọ lọ́rọ̀ bá. ok kí ló pé kí ló pe ọkọ. ó ní ọkọ mi àgbẹ̀yẹ mọ̀ san ọkọ tiẹ̀ sì ń bẹ́ẹ̀ bí wọ́n ti ń sọmọ lóko ó wà níbi ó bú mi. èmi ní bá sọ̀rọ̀ níṣẹ́jú bíi ta ti ń dáná ó ń tàn sí mi báwọn níbẹ̀ níyàwó àbúrò rẹ ọmọ ọmọ ìyá ọmọ bàbá ni ẹ o ṣùgbọ́n ìgbà ọkọ mi ò ní nǹkan kan lọ́ngbà náà torí gbàtẹ́ ń tà òun náà mọ̀ òun lọ bàbá lórí mi tó sọ mí doni gbàǹjo pátá kásá àmọ́ fọ̀rọ̀ gùsà tí wọ́n kọ́ jà lé wọn fọ́ọ̀sì nu nígbà yẹn báyìí àwọn àáfàá ti sọmọ lórúkọ ni wo ẹni tó ń bá jà gan wo ìwọ ẹni tó ń bá jà gan ju ọ̀lọ́ lọ́jọ́ orí alẹ́ ìsọjú pọ̀ kọ̀ọ̀kan wọ́n sábà wá yanjú ìjà yẹn àbúrò tiẹ̀ tó wá jó mi ó wá bímọ ọkọ ẹ̀kú ọ wà lé wọn nílé wọn mo wá lọ kí ó ní à ọ̀gbọ́dọ̀ wọlé mo ní à ìgbọ́dọ̀ wọlé bàbá ọkọ wọn ó jẹ́lé bàbá rẹ ni èmi bímọ bẹ̀ wọ́n náà bímọ bí ó ṣe ní mọ́ wọlé káwé àfọ̀ bó ṣe mú ìgò ó fi gún mi mo wá ti wá bẹ́ẹ̀ mi mo mọ̀ pé èmi náà mo wá ṣe èmi náà wá gentle mo ti lọ mú ìgòrú bí mo ṣe gún un ó sá dìde aró nígbà òdìdí aró bàbá tiẹ̀ ó yọjú bàbá tiẹ̀ yọjú olókogún ni bẹ́ẹ̀ ni torí kò sí bẹ́ẹ̀ jọ náà ó ṣẹ̀jẹ̀ nígbà ògún ni ó bí ọkọ náà ẹ̀ṣẹ̀ bímọ ọmọ ìbọyá ó wà bí oṣù mẹ́ta ebi mo ti nígbà mọ ẹ̀tọ́ ẹ̀ṣẹ̀ bímọ lẹ́yìn kún kó bá wọn. wọn olókogún ni ṣùgbọ́n bó ṣe gún mi ó ní mọ̀ wọlé kí n mọ̀ wá ipò ṣá èmi náà ṣàṣe tèmi ṣá nígbà two fẹ́ǹtì ni ìyá àti ẹ̀ ọlọmọlọpàá ń di àrò ipò ọmọlọpàá àwọn pẹ́rẹ́ǹtì tèmi ohun tí mo rọjọ́ fún gbòòtì sọ́ọ̀bù rẹ̀ kọ̀ wá ọkọ tiẹ̀ ti wádìí àrò kásánwó fọ̀ọ̀bù ìjọ́ kejì bàbá tèmi ọwá bàbá tiẹ̀ bàbá tó bí bàbá mi àti bàbá ẹ̀ bàbá tó bí bàbá mi lọ́kọ́ bàbá tiẹ̀ ń sẹ́ mo ṣàyẹ̀dú ẹ̀ bẹ́ẹ̀ mo ní kakọ ní ó ti pè àwa méjèèjì àgbọ̀lọ̀ jà mọ́ kọjá bó asáǹbálà wọn lọ ẹni tí ń sọ iná nílé ọ̀dọ̀ wọn ìyàwó ègbò náà ti lọ ọmọ mẹ́ta ló bí bẹ́ẹ̀ ìjà ẹni àti ẹ̀gá ó pọ̀ gan-an ibi tá àti kọ́pọ̀ tí mo kọ́pọ̀ èyí tó sọ pé mò bá yẹn já nínú ilé onítàn ìyá adásọ́lá ń pè ọbẹ̀ mi ń lé ni nígbà tá a gbalé torí mi àti ẹ̀tún jàǹtẹ́ǹgbà náà tí mo fọmọ ẹ̀dá ìlànà àkọ́bí mi tí mo bí fún ní ọmọ mú ọmọ yẹn ní ọ̀sán ọmọ fàní tẹ́bi àti ẹ̀bá yà ọ̀gbẹ́lẹ̀ tọ́jú ọmọ òun òun lòun ọ̀tọ́jú ẹ̀ ọ lọ sí kóòtù àti kóòtù lòun ó ti gba ọmọ lọ́wọ́ mi mo ní kò sí ń tọ́jọ́ èmi náà máa gbẹ́tò dáadáa mo máa gbẹ́tò dáadáa wọn ni kò sí ń tọ́jọ́ sẹ́ ọmọ yẹn dákú skul ibi tó mo dé tí mo fi ilẹ̀ ńgbà tí mo ní kí n yọ̀ǹdẹ́ fún kọ́ lọ́ọ́ tọ́jú ẹ sẹ́wọ́n ní yàrá sọ́lá yìí tó jẹ́ kí n kú òun lé rẹ̀ nígbà ọ̀dà gbèsò mi mo lọ mítìn lánàádù tọ́lọ́ lòun ọ̀gbọ́n nígbà mọ̀ pé èsì tí ó fáwọn ti ni pé kí wọ́n lọ fi ọlọ́pàá mú èmi torí mi ò níran mo ní bí mo níran bí níran ọmọ asálọ mítìn lánàádù tọ́lọ́ lọ bí sẹ́kẹ̀ ìdúró lé bó ṣe wà ọ̀dà àgọ́ mẹ́wàá kó tó lé wọn bá ti lọ láàárọ̀ àwọn ọmọ lọ èmi tẹ̀ ní mo bá ń lé mo ní ẹjẹ́ wọ̀dà lórí gáàsì ńlẹ̀ o mo ti fẹ́ jọ rẹ̀ sún ọkọ rẹ̀ àti mọ́mì kan náà tó bá wá ńlé tí ó mi lé tí mo ṣẹ̀ṣẹ̀ gbà lé torí èmi àti lálọ́ọ̀dù mi àjọ rẹ̀ yóò ní tí n bá ti rí yàn kí n bó ń gbà lé kí n wá kówó fún sọ́ọ̀bù ọjà mi ní tàbíláùsì ní ọjà bá kásà mo fọ̀rọ̀ gùn ìyá adásọ́lá yẹn olóòórùn ayé òun ni àwọn aláàsì sẹ́kúlẹ̀ yóò sẹ́wọ̀n ẹgbẹ́gbẹ́ olóòórùn ni ó kọ́ máa gbọ́n bí ó wà yóò gbẹ́gbẹ́ sójú mídíọ̀dọ̀ mi ebi ọ̀dẹ̀ láìkì nǹkan ẹ̀gbin màá sọ fún un tẹ́gbẹ́ rẹ yìí màá tún mọ ìgbọ̀nsẹ̀ sá. ẹ má sọ̀rọ̀ rọ. ìgbọ̀nsẹ̀ tí o gbọ́dọ̀ ju nígbà òdò wàkẹ́ ìgbọ́ràn fọmọ rẹ̀ bá yá gbẹ̀bẹ́ yìí ni ọmọ já kí ni kò ní kó ó ń gbẹ́gbà náà o àtàwọn fọlọ̀gùn ọmọ ti. ìyá adásọ́lá ni ọmọ gbẹ́mi tó wà lónìí ní tó gbẹ́mi kúrò lọ́dọ̀ rẹ̀ ní ìsinú o kásàwọn fọlọ̀gùn ọmọ yẹn ṣá kan ọṣà ìgbẹ́ èmi àti mọ́mí ẹ̀mọ́ dáná gáàsì ní olè àjọsọ ó wá ṣe gbẹ́gbẹ́ ìgbà wọn dádì wá dé tí wọ́n pe ọkọ mi lálẹ́ wọ́n ní kí ọmọ àwọn mọ̀dà náà gáàsì nílé àwọn àtọ́wọ́n ọmọge wọn ó rò pé ìyá ẹ̀ gẹ́rọ̀ kò lè mú mi ni mo wá ní ọmọ yẹn débi pé bí yẹn ṣe wá dá sí mi mo nà bó ṣe jẹ́ ọmọ ẹgẹ́ méje tàn yín dádì nígbà mọ̀nà ìyá ẹ̀ rí ojú ìyá ẹ̀ pa kànàkànà ó wá bá mi ó fún mi lọ́rùn. ẹ ó fún mi lọ́rùn mọ́bi fẹ́ǹsì ọ̀dọ̀ wa gbogbo èyí sá làwà lálẹ́ ẹjọ́ náà nígbà mi ò dé tí àwọn ti pe bàbá àwọn ọmọ yẹn ó pè wọ́n pé ìtí ìyàwó rẹ̀ ṣe ni o èsì tí ó dáhùn mọ̀ gbọ́ ẹ ẹ lọ fọlọ́pàá mú ni bí mo ṣe wá lọ́kọ̀ mi nígbà tí ọkọ ti ìyá ẹ sọ bẹ́ẹ̀ nígbà òde laago mẹ́wàá èmi wà lẹ́kú lèmi àti ọmọ mi ọmọ mi ni mo lọ mo ní màá lọ bó ṣe wá rí mi báyìí bó ṣe wọnú ilé nu ṣùgbọ́n mi ti gbọ́ pé mo lọ fọlọ́pàá mú mi mo wá rojọ́ fún dájú mo lọ fọ́ mi létí ríkà fọ́ mi létí ẹgbẹ́ ọmọ mi mo ní mo wá fọ́ tèmi mo ní wàá nà olójúmọ́ mi wàá pa kànàkànà mo ní mo wá dìde mo wá fèmí náà lọ́rùn mo ní àwọn aládùúgbò sábà wà yanjú ẹ̀ bẹ́ẹ̀ ìyá adásọ́lá ló sì dá ọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n ṣe sọ lóhùn kankan pé òun náà ní rúùsì bó bá a ṣe ń jà òun ní rúùsì gbẹ̀bọ̀rùn ní kankan ìrèsì tí ọ̀sán mọ̀ gbẹ̀mí gbẹ̀bọ̀rùn nǹkan ọ̀nà sànà mọ́ mi lọ́rùn lálẹ́ ẹjọ́ náà àṣà èyí ìyá adásọ́lá kò sí lẹ́mú mi ìkọ́kù kan tí mo fún bẹ́ẹ̀ ọ̀sẹ̀ yakata àwọn èèyàn ní kí n wọlé bí mo ṣe wá wọlé nu ìwọlé tí ń wọlé mi ọ̀mọ̀ pé. ẹdun ẹdun ẹdun ikú kọ ẹyọ kan láti ọ̀sẹ̀ yakata ọ̀sẹ̀ yakata pátá nìkan ló kù díẹ̀ èmi bá wọlé nígbà mo wọlé lédè kan ọkọ mi sáré ẹ ní tó fẹ́ dálẹ̀ náà. ẹdun ẹdun madam ìgbà tí gbogbo aṣọ tún tó kú pátá nìkan ah. àwọn èèyàn àdúgbò sáré. kọ́dà àwọn èèyàn ní kí n dá kí n wọlé ìgbà náà mo rẹsẹ̀ wá wọlé tọ́wọ́ máa ní ọmọ eléégún lòun àǹtí rẹ̀ tí ó kú ó ti sọ kọ́dà inú ilé mọ̀ ọ́ ẹ̀ṣẹ̀ nínú ilé wa ni òun ọ̀yọ́ bí ọ̀mẹ̀ là mo ní bàbá àǹtí rẹ̀ ló ti yọ ọ́ ò lè yé mi o bọ́ ọba jọ ọmọ eléégún ọmọ eléégún ó kàn wọ́ ò lè yé mi. nígbà wá nígbà wọn tí mo wọnú ilé fún ataga mo pé ata ni mo ní mọ́mì mọ́mì mọ́mì tẹ́mi àtọmọ wọn jà. ó ti tán màdàmú ah, ah, kí ló dé ẹ gbà mí ni ìga ìga ìga wọn da ga sínú omi dúró. wọn da ga sínú omi dúró ìyá adásọ́lá yẹn nígbà wá yá ọkọ tiẹ̀ ó ti pè é èmi ò rí tí n bá pe tèmi ìjà ni ọ̀hún wá nígbà tí mo fọlọ́pàá mọ́ mi. ok ìdá ìsọ ni pé gbogbo ìgbà tí ọlọ́kọ bá ń pe ọkọ ẹ̀yin ìrọ́pọ̀. ẹni ẹlẹ́yìí pé alágídí ni o ní òkúta iná ìmọ̀ ní tájọ múlẹ̀ lásán kẹrin sọ́ọ̀bù rẹ̀ tájọ múlẹ̀ ṣe kéke wọ́n jáde ah. tó bá ti mú àwọn ọmọ mi sọ́dọ̀ ọ̀bẹ tọ́wọ́ ọmọ mi kan tí mò ń sọ ọ́ dákú skul ní skul láti ibì tọ́wọ́ pé ọlọ́run lọ yọ mí lọ́dún náà ibi kí ọmọ ní wọ́n gbọmọ lọ́wọ́ mi ni. padà ọ̀nkú kí ló dé tó yẹ pé gbogbo ìgbà tí ọlọ́kọ bá ti ń rọkọ ìyàwó yín lòun èrí yín pè. gbogbo tó sọ yẹ irọ́ gbogbo tó pa ọmọ mi ló dúró yìí nígbà tí ọmọ yẹn dá lápá mo gbé lọ sí usaid dókítà wọn làwọn ò lè gba ọmọ yìí pé gbogbo wàhálà tèmi ń ṣe obìnrin ló máa ń ṣe ìgbà tèmi àti ẹ̀gbọ́n rẹ̀ la bá bú sẹ́kún ní ọsítù wọ́n ṣáà gbà wá ní uh, inú usage yẹn wọ́n bá bá wa ah, tọ́jú ọmọ. irọ́ ti fọ́ orí yín. lọ́jọ́ tó wá di ah, pé. kí ni àpòkọ yín náà kẹsà. abduljelil mustapha olúniyì abduljelil eh, mustapha olùbíyì onírò ayé torí pé ọkùnrin gbé ọmọ dọ́sibítù ni wọ́n làwọn ò ní gbà ah, wọ́n sọ wọ́n ní ìyá rẹ̀ kọ́ mo ní ìyá rẹ̀ ń bẹ̀ ọmọ ìyá rẹ̀ ló ni mo mú wá ọsítù ọsítù bí ọsítù bí márùn. obìnrin lọ́yẹ̀ kọ́ máa ṣe wàhálà yẹn ṣé wọ́n mọ̀ kò tóbìnrin wà. ọsítù márùn ni mo gbé ọmọ yẹn dé kò síbi kankan tó dé síbẹ̀ láti pé gbogbo ìtọ́jú ọmọ yìí kò sẹ́ ọmọ ní ìsoko yìí gbogbo ìtọ́jú ọmọ yìí kò sí kankan tó ṣe àmọ́ Ọlọ́run sọ wípé fúnra rẹ̀ náà ni ó sinra rẹ̀ ló jẹ́ kó gbé ẹjọ́ mi wá sí bíbá yìí. ẹ gbọ́ ẹ jẹ́ gbóhùn ọmọ yẹn ọmọ ọdún mẹ́rin. àṣàbí máa bọ̀ ó pé ó fẹ́ pé nine years báyìí ọpẹ náà yẹ gbọ́dọ̀ gbóhùn rẹ. oṣù kejì ni ó pè náà yẹ. ó ti ń sunkún. ẹ jẹ́ wo bá sọ̀rọ̀ ọ̀rọ̀ inú ẹ̀ ọ̀rọ̀ àgbàlagbà ni yóò sọ̀rọ̀. wọ́n gbọ́rọ̀ rẹ̀ lábẹ́ aṣọ wọn wọ́n sọ pé a gbọ́dọ̀ gbé síta ọmọ kékeré ni. pé wo ti kámẹ́rà kọ́ ọmọ yẹn fi sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀ níìsín èmi ni mo tún lọ gba kíní rìsọ́ọ̀tì ọmọ ẹ̀gbọ́n rẹ̀ yẹ ọmọ ẹ̀ níìsín láti ọmọ ẹ̀ ti mọ fílì ọwọ́ ọ̀sẹ̀ kan tí mo ní wọ́n mọ̀ dé sọ́dọ̀ mi àwọn ọmọ ẹ̀ wọ́n ti mọ fílì rẹ̀ irun rẹ̀ lórí ọmọ ẹ̀ kò sí irun àwọn ọmọ yẹn wà bẹ́ẹ̀ ni mo ní kó máa mú ẹ̀gbọ́n rẹ̀ bọ̀ ó ti mọ̀ pé òun fẹ́ ṣe ẹ̀sìn bí lónìí ní òjò kó lè mú lọ́wọ́ èmi mo mú kékeré yìí lọ́wọ́ ẹ wo bí ó ṣe bí ọwọ́ ọmọ ṣe rí. ẹgbẹ́ sẹ́nu ọmọ kékeré yẹn mo fẹ́ bí ní nǹkan ẹyọ kan. àṣàbí wọn fẹ́ bọ̀ sọ̀rọ̀. ẹ ti kọ́ àṣàbí ní tí ó sọ àbí. ọ̀dọ́ rẹ̀ ló wà. àtàwọn ló ti wá mu. àṣàbí. má sá. àṣàbí. sá. àṣàbí. sá. ibo ló fọ́ mi ẹ ibi tó bá fẹ́ ibẹ̀ ló gbé tó bá jẹ́ pé o fẹ́ gbé lọ́dọ̀ àwọn méjèèjì papọ̀ sọ fún mi. ọ̀dọ̀ àwọn méjèèjì mo fẹ́ mọ wà. ó sórí rẹ̀ àṣàbí ó fẹ́ kí wọ́n kọ́ra wọn ni ó fẹ́ kí wọ́n jọ mọ́ ẹgbẹ́ papọ̀ padà. mo ti bẹ. nítorí ọ̀fẹ́ nu. Hmm. tọ̀tàn àṣàbí ó sórí rẹ̀. àmín. ó fẹ́ kí dáadé àti mọ́mí ẹ mọ́ ẹgbẹ́ papọ̀ padà. ó sórí rẹ̀ ọdún mẹ́sàn-án lọ sọ̀rọ̀ nítorí ọmọ ìfẹ́ lọ sọ̀hún nítorí bá sì sọ láṣẹ àdánwò ní yín fúnra yín a sì mọ mánéèjì ara wa ni ìyá yìí ọlọ́run gbọ́ oúnjẹ gbọ̀n ni ọ́ lóòótọ́ nú ẹjọ́ tó rò fúnra rẹ you are a fighter wọ́n lè máa bọ́ ọjà lóòótọ́ o wọ́n lè máa tọ́ lóòótọ́ o ṣùgbọ́n you are a fighter ọkọ ìyàwó náà òun náà ṣetán láti protect tàbí láti defend ìyàwó rẹ̀ rárá òun náà expose ẹ̀ sí danger tàbí kó jẹ́ pé bóyá ọkọ ti wá sọ sọ sọ sọ sọ fúnyàwó ó ti wá fọkọ ó fi wá fọwọ́ lẹ́rán ẹ̀ dẹ̀ ní choice ẹ̀yin méjèèjì ẹ̀ mr ọkùnrin kí lorúkọ yín sà. jẹ́lí mustapha. mr jẹ́lílì ṣé bẹ́ẹ̀ ti bímọ ká tó fẹ́ obìnrin yìí. mo ti bímọ. ọmọ mélòó lẹ bí ká tó fẹ́. ọmọ méjì. ọ àǹtí ṣé bẹ́ẹ̀ ti bímọ ká tó fẹ́ mr jẹ́lí. báyìí sà. ọmọ mélòó lẹ bí ká tó fẹ́. méjì ní kásáláìsì. ẹ̀yin mr jẹ́lí ìyàwó tó bímọ méjì fún yín tẹ́lẹ̀ ńkọ́. ó bẹ̀. ó wà ní eyín. ó travel. ó travel lọ́ọ́ bo. Mm -hmm ó travel lọ sẹ́kù. ọlọ ó ti sẹ́nu àbí. bẹ́ẹ̀ àtìgbà wo ló ti lọ. ó ti pẹ́ tó ti lọ. ọtọ́dún kan. ó jọdún kan lọ àmọ́ àjọ ń bára wa sọ̀rọ̀ a máa ń pera wa tí bá ní ìdí kan ó máa ń ṣe fún mi ju àwọn eléyìí lọ. <laughs> elébobo elébobo sí bomogbo jẹ̀lílì jẹ̀lílì mùsítàfà ọkùnrin ni ó máa ṣe nǹkan fóbìnrin ah mr jẹ̀lílì ọkùnrin ni ó máa ṣe nǹkan fóbìnrin eh, kì í sí pọ́ obìnrin náà lè ṣe nǹkan fọkùnrin tó bá rí i pé ẹ ti fẹ́ nẹ́ẹ̀sẹ̀ iṣẹ́ tí mo ṣe tilẹ̀ bá ti fẹ́ lọ yìí ti bá wò ìyá tó bí mi ó wà lórí àìsàn báyìí látijọ́ tí ìyá yẹn ti wà lórí àìsàn ọmọbìnrin kò dé bẹ́ẹ̀ àmọ́ tí bá ti tó bá ọmọ mi ọmọ mi tó jẹ́ ètò ń bí fún mi lákọ̀ọ́bí ọmọ bí ẹ ṣe máa ń useless àwọn èèyàn ní ibi tá a ti ń ṣiṣẹ́ àmọ́ yẹ gan wọ́n máa sọ fún mi pé dáàdì mi sówó ọjà ti pé tí owó ọjà yẹn gan ò bá tí ì pé àmọ́ yẹ wọn ò ní tí ì jẹun lọ́wọ́ mi tí bá ti á rí i pé mo só bá ti fẹ́ kàn tí bá ti lé pè báyìí yóò sì ṣe kinní yẹn fún mi tí ẹ tó pé iṣẹ́ yẹn gan kò ní bọ́ eléyìí tó jókòó tì mí ìfòrò ló jẹ́ fún mi. ẹ ìyàwó yìí so gbọ́n tọmọ rẹ sọ. èmi ò faramọ́ sẹ́ rí ọwọ́ rẹ̀ ti ń sọ. máa gbọ́ máa gbọ́ tó gbọ́n tọmọ rẹ sọ ni mo sọ. aláàjì ọkọ mọ ni ìgbọ́ ìyàwó ẹ̀ ti ń sàn bá lé o ìgbà tó. Hmm. ẹ bọ̀ tí wọ́n lọ máa jà ni mo lóòótọ́ máa rojọ́. èmi ẹ̀ já o èmi ẹ̀ já kọ́mọ́fin náà bàbúlé ńlá láyé tẹ̀dá mi kọ́ èmi ká èyí ti wọ̀ sí téèyàn bá fi wọ̀ sí lọ́mìn ń kàn lójú ẹsẹ̀ torí pé mi. ní bá ti gbọ́ bó ti ń sọ̀rọ̀ ti mọ tó ṣẹlẹ̀ ni a ti mọ̀ pé wọ̀ sí náà ló fẹ́ ó take rubbish lọ́yọ̀ àìfàìtà ìjà ló fi kọ́ ó fẹ́yàn ní kúkú ẹyọ kan ó sì ṣubú lulẹ̀ ya kàtàkù pátá nìkan díẹ̀ tí wọn bá wá sáré daṣọ bò ń kọ́ à ń kó yín ẹ̀ kàn fi ta ọmọ ní dáràn ọmọ ní fẹ́ni wọ́n fẹ́ kú títí kú ẹ̀ kú ọ̀la ní kúkú wọn ọmọ ní gbòkú èèyàn kọ́ ọlọ́run ṣe sùúrù o bókun bá òkun èwo ruru káwa ruru o ó ṣe sùúrù o ọkùnrin yóò da ọdẹ bímọ méjì fún ìwọ náà da òun náà ọgbà ọmọ méjì lára rẹ ọkùnrin eléyìí ní ìyàwó òun máa ràn lọ́wọ́ tóun bá ti ní ìdòwò ìwọ náà ló lé ilé èkó ọ lọ sin ìgbà fún ọ ìyàwó rẹ ń lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ fowó ràn lọ́wọ́ ń bàdàn ọkọ rẹ àkọ́kọ́ ńkọ́. bẹ́ẹ̀ni ọkọ tèmi bẹ ó ti kọ́lé gan Ọlọ́run ká dá àpáwọ ọlọkọ méjì ní alájí wàláì tàláì alájí ṣé n sọ pọ́ìntì kan tí mo fẹ́ sọ. sọ ṣé ẹ rí ọlọ́mọ dẹ́dà láàmú bó ṣe wà ìyàwó ẹ̀ tó ń sọ oṣù mẹ́ta mọ́ ló gbọ́ ọmọ ẹlẹ̀ àwọn ọmọ mi ti ń fà tí mo ní kọ́ mọ́ mú yìí ní tí mo rí ọmọ ìkejì tó bílẹ̀ ọkẹni mo lọ ìyá rẹ̀ ni mo bá tọmọ ọ lọ fi sọ́dọ̀ àbúrò ìyá rẹ̀ lẹ́kọ̀ọ́ àbúrò ìyá rẹ̀ aláàrẹ̀ ọ̀yọ́ wà bàdàn bẹ́ẹ̀ mo pè yọ ọmọ pé ọmọ ń jà ní gbèsè ti lẹ́kọ̀ọ́ ìyá ẹ̀ fi wá mú bí ṣe mọ́ lagídí pé òun ní fi ọmọ lẹ̀ inú ìkejì tá a ṣe fídọ́ọ̀mù rẹ̀ olóso ní ṣe kì bẹ́ẹ̀ kọ́ gba ṣọ́ọ̀bù fọdún kejì ọdún kejì ni àwọn ọmọ tèmi tí wọ́n ń fa òun torí ẹ̀ ni mo fi ní ọ oh, ò gbọmọ lọ́wọ́ tèmi o màmá rẹ ni mo bọ ọtọ ọmọ mo ti lọ bá màmá gbà mo kọ́kọ́ bí first mi fún mo kọ́kọ́ lọ nígbà náà. ọmọ ọkọ rẹ kan ó ń tíṣẹ́ẹ̀tì báyìí. bẹ́ẹ̀ ni tí a lọ fi lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àbúrò ìyá rẹ̀ lẹ́kọ̀ọ́ àbúrò ìyá rẹ̀ ń bẹ Ìbàdàn. bẹ́ẹ̀ ni ta ṣe fídíọ̀mù rẹ̀ tí mo dúró tì báyìí iye ọmọ òrí ẹ̀sì agolo kan sè. ó dẹ̀ ń sọ fún mi pé àwọn ti jọ sọ pé àwọn ò ṣe ìnáwó ni. ebi gan mo gbẹ̀ǹ tójú mẹ́ mo ṣe fáwọn ọmọ mi. torí mi tí mo ṣe ni pé tí àwọn ọ̀rẹ́ rẹ̀ gẹ́ni kò lè dá fídọ́ọ̀mù sí fọ́ọ̀mù. gbogbo tó o ṣe jẹ́ báyìí ọkùnrin yìí ó ti sọ̀rọ̀ bá gbogbo tó o ṣe jẹ́ ẹ̀. ṣé fọlọ ni mo ṣe fọlọ. kò ṣe kankan fẹ́ mi o orí rédíò yàtò padà wá ìdílé bíbí ọmọ ọ̀tọ́ ló ti dá wàhálà alẹ́ báyìí ọ̀rọ̀ gan yóò fẹ́ kọjá bíi ibi tí ọmọ yẹn bá ti gbé sẹ́ẹ̀tì nídìílé bàbá rẹ̀ á dé bẹ́ẹ̀ ètò sì tó wá ní ṣe kínní yẹn náà gbogbo ibi tí ó ti lọ á tó dé bẹ́ẹ̀ náà á tó padà wá sórí ètò tọ́lọ́ àyànjú lálẹ́ yìí o. ẹ èmi náà fẹ́ kọ́ sọ̀rọ̀ yẹn ni Ah, ah, ó ti sọ ó ti sọ ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ báyìí kò sí pé kinní kan á tún padà wá dábàá rí yanjú lálẹ́ bó èmi àti ọmọ mi bó ṣe wà mo lè má tèmi mò ń sọ mi ò sọ tẹlómi báwo máa ṣe wà bó lè má lọ sàkání wọn torí olórí burúkú ni ilé ọkọ mẹ́ta ọkọ mẹ́ta nìyá rẹ̀ gangan fẹ́ ìgbà yẹn nínú mi ti máa ń bàjẹ́ yìí pé bó ni àmọ́ tolúwa rẹ̀ náà ṣe fẹ́ rí gbogbo tó sì sọ á bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ọmọ tèmi gbogbo ibi tí mò ń gbé wọn dé tí mo ti ń náwó lórí rẹ̀ ibi tọ́mọ yẹn bá ti á lọ gbé sábà mọ̀ pé àyèkú máa ń wà bí báyìí èkó yẹn á wà tó jọ lọ síbẹ̀ yóò wá lọ ibi ibi tí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀ ètò ní ṣe olóso tó ṣe olóso délé mọ̀lẹ́bí bàbá rẹ̀ á tún dé gbogbo ibẹ̀ náà lọ́dọ̀ mọ̀lẹ́bí bàbá rẹ̀ tó ti ṣe bàbá rẹ̀ tí tó wà níbi tó lóun wà yóò á jọ dé gbogbo ibẹ̀ èmi àti ẹ̀rọ tèmi àti òlé yanjú mọ́ ẹ tó wú ọmọ yìí lọ́mọ yìí sọ àmọ́ bàálù tó ti gbéra ni ó wu ọmọ yẹn ni. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ọ̀rọ̀ ti kọjá ní tọ́mọ yẹn sọ fine ṣùgbọ́n tó wu ọmọ ló sọ gẹ́gẹ́ bí mo ti sọ. ẹ tó wu ọmọ yẹn ló sọ àmọ́rọ̀ ti kọjá gbogbo nǹkan báwọn. ẹ it's alright it's alright madam ẹ bá ti sọ̀rọ̀ débẹ̀ yẹn àwọn tẹ́ ẹ ní solóso àti tí ń jalè yẹn ẹgbọ́n àwọn ọmọ yín ni wọ́n fa. alájí sẹ́ àbí má tọrọ àbúrò ìyá rẹ̀ ló sọ fún mi nígbà mo lọ fẹ́ gbé ẹ̀sùn wọ́n láwọn ọmọ pọkàn mi ní lọ́tún bá wọn. àwọn tẹ̀lé ọdọ́dọ́ àbúrò yà á tó sọ. ọbẹ̀ bá ọbọ̀ bẹ́ẹ̀ tàn já gbogbo àwọn àwọn àbúrò. ọ̀rọ̀ yóò kọjá àbí tá a wà yìí èmi gan mo kọ́ kọjá abẹ́ kọ́ kọjá abẹ́ torí pé kọ́rọ̀ yóò tó dórí fóònù mi mọ̀mọ́ tí mo rí mo gbé wá kọ́kọ́ alátẹ. àbúrò ya rẹ̀ yẹ ìbẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ mi ò mọ́ mọ́ lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá mú wọn lọ ọ̀bẹ ń bàdàn. ábùrù láì kò fílẹ̀ fún ya rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ fílẹ̀ ni nígbà ya rẹ̀ ni kò wá gbọ́ ọmọ yẹn. níbo làbúrò ya rẹ̀ yẹn ń gbé. ó ti wà ń bàdàn tọ́rọ̀ rí àwọn náà ti wà ń bàdàn ní ìsìnkú ó ti ẹ tó sọ. mo lọ fẹjọ́ kọ́ lọ bá yàǹgàn ìdàjọ́ náà ẹ tó ló sọ gbogbo àwọn mọ̀lẹ́bí mi tún bẹ̀. máa wulẹ̀ rojọ́ lọ títí ẹ tó ló sọ bẹ́ẹ̀ mi bá kú omi wọ́n ti mọ̀ pé mi máa ń hàn tì ní ah. màá dé ọ̀dọ̀ rẹ̀ lọ́la. ẹ bọ́dà àbúrò ìyá rẹ̀. ẹ ṣe pé lóòótọ́ ni ẹni yẹn náà sọ. bẹ́ẹ̀ ni kó wá búra. tó fi pé òun ló sọ òun gan kò gbádùn àmọ́ bí kò má lè sọ̀rọ̀ kọ́ sábà pé bá ti ń ṣàbòsí láyé ó pe àbúrò mi kan tó dé látẹ́kọ̀ọ́ ó ní èmi àti àbúrò mi ó láàtọ́jú ìyá wa àwa mẹ́rin àwa mẹ́fà nìyà ó ku àwa mẹ́rin ìkan wà lẹ́kọ̀ọ́ ìkan lọ́kọ́ Ṣakí ó ku èmi àti àbúrò mi kan ètò gúnyàwó rẹ̀ lọ́bẹ èmi àti ẹ̀ ló kù nìbàdàn ìyẹn lajọ ń lajọ ń fèsì wàhálà yìí. ọ̀rọ̀ bẹ̀ lọ́wọ́ mi. ẹ fi day by day ni mo sì fi ń náwó lórí ìyá yẹn tó bá ṣe pé obìnrin gidi ni obìnrin yìí kò ní máa bá pàfọ́ọ̀mù pé kí ọmọ mi tá a jọ wáì nígbà tí ó ní èlò lówó kù lọ ọmọ yẹn ní kí ìjà máa rinṣẹ́ lọ mo ní àyíbí tá à ń lọ kì í ṣe bí tá a lè rinṣẹ́ lọ ó ní kí ìjà máa lọ ẹ rí i pé mo ní kí eh, wọ́n eh, eh. gbé máìkì fọmọ yẹn kó sọ̀rọ̀ ọpọlọ tí ń bẹ lórí mi ní bẹ lórí ọmọ yìí. ẹ máa gbọ́ sà ẹ máa gbọ́ iṣẹ́ kí náà ṣe mò ń ṣe é jẹ́ ti bàbá àjẹ̀bú mò ń ṣe. iṣẹ́ ni àbẹ́yìn náà máa ń ta. mò ń ṣe ni mò ń ta fáwọn èèyàn ni mò ń ta fáwọn èèyàn ni. ṣe ti gbọ́ wọn làwọn ò kì í ta. aláàjì ṣé wo lè hmm? sọ̀rọ̀ sí. ẹ ti sọ. aláàjì òjò ní ti táyìn gbà mọ fẹ nǹkan dùn mí nínú ọ̀rọ̀ rẹ̀ wàláì inú ìṣẹ́ mọ bá agbèrú ọkọ̀ọ̀kan dún ọkọ̀ ní í ṣe olódùn bàtọ́ jẹmọ nílé ìwé tó ní mò ń já yìí mo dúpẹ́ alhamdulilayi tọ́lọ̀ bá sọ nǹkan ibi tí mo gbé nílé ìyá bọ́sẹ̀ mo bí ọmọ kan fún wọn torí ọmọ mi nìyá mi kó kan àkọ́bí ẹ̀ nìyá mi kó kan tí mo bí fún ìyá tèmi kó kan ṣùgbọ́n kódà nígbà tó ń ṣe lẹ́mìí gan mo rí kò ṣe rú ẹ̀rì láyé kò ṣe tún ọmọ kọ́ láyẹyẹ tó bá ń rí nílé ayé àwọn afẹ́yàn pààtì ìmọ̀ bá gé aṣọ ọmọdé tó kú tó fọ́gbọ̀n ìyá ẹ̀ ìmọ̀ ọmọ ní oníwọ̀nba náà ìmọ̀ bá mú bíléèdì ìmọ̀ bá fi gé lé asòwú tọ́pọ̀ dàbí wọ́n wọ́n tún wọ́n fi mọ lẹ́lẹ́rì o mọ lẹ́lẹ́rì èmi lẹ́lẹ́rì wíkú lọkọ̀ ń sẹ́lẹ̀ lè yé ẹ pẹ́ nọ́mbà ẹ̀yẹ pẹ́ nọ́mbà wíkú lọkọ̀ ń sẹ́ bàbá ìjẹ̀bú ó dé sàǹkà àsàǹkà tẹ́lẹ̀ ti ń tajà táyé ti mọ̀ mímọ́ ìgbà mi kú bẹ́ẹ̀ ni ó sọ mí dẹni ilẹ̀ ah. ìtura fi hùn sí. ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀ lé tó sọ̀rọ̀ lé sẹ́yìn ó yá ní sùúrù. nígbà ọmọ mi tí ọlọ́mọ mi àkọ́bí ó lé sí mi ó mu ní láti mi gbọ́dọ̀ akókò fẹ́ filẹ̀ mo wá lọ́mọ mi lọ gbé owó lásàǹkẹ́ ó wá lé ọmọ sí mi ní àsàǹkẹ́rùn lọ́jọ́ ọmọ mi ó tún wá lọ́dọ̀ mi padà èyí tí mo bí fún àgbẹ̀ ọmọ mi wà lóde ń bí fún torí mo ti ní kọ́ ọmọ ọlọ́gbà náà kèé gẹ́nu ilé bàbá tẹ́kẹ̀wé ni wọ́n sọ nínú àwọn tí gbogbo ayé bá ń gbàwẹ̀ kò mọ ewu ọbẹ̀ yóò gbé tẹ́kẹ̀wé wà lẹ́nu òun gbogbo tó ń sọ ó kàn sọ pé ọjà kan ọjà kan ẹni ẹwọ bàbá jẹ wọn lẹ́sẹ̀. tí ń sọ pé ọjà kan ro ọjà tó ibi tó kọ lọ nígbà kan ó lọ yan ọkọ nínú ayé dáadé ọkùnrin yẹn bàbá àbèjì ẹjẹ kọjá kí n sọ̀rọ̀ jẹ sọ̀rọ̀ nù rẹ náà ó lọ yan bàbá àbèjì kan ó lọ fẹ́ nínú ayé dáadé bàbá àbèjì yẹn ṣe security ọdẹ ìyá ah, rẹ gbogbo àrẹ nu. bàbá àgèjì security ọlọmọdé mi ọkọlọdẹ ó bì ní kí n ṣiṣẹ́ kò sẹ́tẹ́ni fẹ́ nígbà mo pọ̀ lọ́dọ̀ rẹ̀ ni o tí mo bí fọ́ọ̀dù mi fún títí ìyá jẹ mi tí mo ń ná mi ó wá rò pé kí tí n bá pọ̀ bẹ́ẹ̀ nǹkan èyí ìdáhùn pé mo lọ́kọ mi ìlànà ìjẹ́kọ̀ wá ó ti lọ́kọ ni ó ti lọ́kọ ni mo ní kíni àbúrò ọgbẹ́ tó sẹ́mi lálẹ́ kọ̀ọ̀kan ní òtútù ẹni bíi alẹ́ mi àwọn ọmọ mi mo fẹ́ fẹ́ sí òtún lẹ́gbọ́n mọ̀ lọ́wọ́ rẹ̀. ọmọ àwọn ọmọ yẹn ti wọ́n ti wọ́. ó ti pla plan ó ti kọ́mẹ̀. ọmọ tó ṣe pé èmi mo sọ wọn sùkúl wọn nítorí wọ́n ń ṣiṣẹ́ nítorí wọ́n ń ṣiṣẹ́ ìwọ tó ní sẹ́lọ́ tẹ́lifá gbogbo àwọn ẹ̀mí mo fi wọ́n sùkúù ìwọ tó ní bàbá ìyẹ̀wò. oṣù tó lọ báwo kan tó fẹ́ kí ló fẹ́ kó ti rẹ ilẹ̀ àkọ́kọ́ kó tó fẹ́ wọ́n gbà mí kó jẹ́ jẹ́ òkè kó tó fẹ́ ọ ìwọ lọ bá tó fẹ́ bàbá ìjẹ̀bú ọ́fíìsà ọ́fíìsà ọ̀gá rẹ̀ tó gbé bàbá ìjẹ̀bú fún un. ẹ wò ó jẹ́ one twenty ní kí mo lérò fún wọn fọ́fíìsì. fọ́fíìsì táwọn sọ̀tí mo ń gbà jẹ́ lórí ọjà one twenty mo lọ ní náírà yìí lọ fọ́gà rẹ̀ kọ́ mọ̀ fúnra rẹ̀. gbọ́ táwọn fẹ́ sọ. madam sàá ọ̀rọ̀ ti dọ́gbẹ́ kàtú ni. it's alright ṣé lẹ́yìn tí wọ́n bímọ kan fún yín ọ̀nkú ni wọ́n lọ fẹ́ lómi. èmi lẹ́bí àtọ̀kọ́ bíbá àkọ́kọ́ yẹn fún mi ó wá lọ fẹ́ ẹni yẹn ó kó ọjà yẹn lọ kò sí kankan àwọn ọmọ tèmi wọn èdè ẹ̀sùn ta àmọ́ mo ti bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ mo ní ẹ máa lọ èyí ẹ̀gbọ́n yẹn àríkà ló ń jẹ́ ọmọ yẹn wá máa ń síìkì ọmọ yẹn wá. gbọ́ gbọ́ gbọ́ gbọ́ bẹ́ẹ̀lì lẹ́yìn ìgbà tó bí ọmọ kan fún ẹ eh. ó lọ fẹ́ máa tó sọ yẹn ó lọ fẹ́ ó tún wá padà wá ó tún wá fẹ́ padà. bóògùn ló tiẹ̀ ń lò fún mi níbí kan ni kò yé mi ilé tó ní mo wá lu òun mọ́ èmi ò lọ lù mọ́lé gbogbo dọ́kímẹ́ǹtì tí mo ná ní gbogbo ọsítù mo ní kó bá ń kó ìyẹn ni kò kó lẹ̀ tó mi fi lọ pariwo níbẹ̀ èmi ò lọ nà ní inú ilé kankan. lẹ́yìn ìgbà tó tọ́jú ọmọ yẹn dé ló tún wá bímọ kejì fún ẹ. ẹ ló bí kékeré kejì tó ń sunkún yìí. alájí ṣe wọlé sọ̀rọ̀ lórí. nǹkan ṣe yí kí ló fẹ́ sọ nǹkan sẹ́yìn méjèèjì ni. so ẹ ti kọra yín ẹ tún padà fẹ́ra yín padà. ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ látúnṣe kankan ṣe kí ló fẹ́ra yín padà sí. obìnrin ọmọ kan làájọ kú gbẹ ṣé bó ti lọ bomi tó yẹ pé màá yí òòdà kí ló padà wá ṣe kí ló dé tẹ ah! nǹkan mọ̀ sí eyín fa alétò tó pọ̀ lálẹ́ yìí máa yìí ṣé ọ̀rọ̀ ẹ̀kan yẹn ká kúrò lórí ẹ̀ ni àbò sì fẹ́ padà sórí ẹ̀. èwo ni aláàjì. ti àwọn ọmọ tó sọ ọ dàbí kó ti ń sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́. táwọn ọmọ pé àwọn ọmọ kan so lóso ìkẹjà. ká padà síbẹ̀ ó ti dá wàhálà lẹ̀ ó fẹ́ ó ti àwọn ọmọ tèlí kéékèèké ìgá ó ti dá wàhálà sí wọn lọ́rùn á padà síbẹ̀ náà ni gbogbo ibi tọ́rọ̀ rẹ̀ bá lè já sí náà ni yóò já sí fún ó ti dá wàhálà lẹ̀ láàrin ọmọ bàbá. ibẹ̀ sọ bẹ́ẹ̀ mọ́. á tẹ̀lé dé ni mo sọ bẹ́ẹ̀ ó ti tó ó ti tó ọmọ yín àkọ́bí ọmọ àkọ́bí tẹ́ bí fún yín ọmọ ọdún mélòó ni sà. ìyá ti wọ fourteen years báyìí. tí ẹni ìbí fún yín tí eh, obìnrin ìbí fún yín. bẹ́ẹ̀ ni aláàjì. ah ìkejì lọmọ ọdún mẹ́sàn-án yìí. Eh, òun ó pe ọdún mẹ́sàn-án nínú oṣù kejì tá a fẹ́ kó sí. ok ẹ̀yin méjèèjì lẹ tọ́jú àwọn ọmọ yín ẹ̀yin méjèèjì lẹ wo àwọn ọmọ yín lágbára ọlọ́ ẹ̀lómi ò ní bá yín wò wọ́n ẹ̀yin ẹ̀ lè gbà bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ ra yín mọ́ náà inú ìbàdàn lẹ́jọ́ wà ẹ̀ẹ́jọ́ mójútó àwọn ọmọ yìí ni ó ní bá a ṣe ṣe ṣe ẹ ti gbọ́ ẹ dìde pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń fa yìí máa yí ò lè gbà fọmọ wà lọ́dọ̀ rẹ o ìyá yìí bẹ́ẹ̀ ṣe ń fa yìí uma yìí ò lè gbà fọmọ wà lọ́dọ̀ tiẹ̀ náà ọlọ́run ní dààmú ẹ̀yin méjèèjì ẹ tiẹ̀ kọ́kọ́ farabalẹ̀ náà ẹ já wo bá a ṣe ṣe àwọn ọmọ yìí ọlọ́run ti sáyé ti yín bó ṣe fẹ́ ṣe ọ ti dáa o ọlọ́run ló jẹ́ ọ dáa ẹ tún fẹ́ kọ́ dáa sí ẹbẹ̀ lọ́run kọ́ dáa sí ọlọ́run ṣùgbọ́n ayé àwọn ọmọ yìí àti ìmọ̀bi táwọn ń lọ́nu ayé tí wọ́n ṣe pàtàkì púpọ̀ ju tẹ̀yin méjèèjì lọ tí wọ́n ṣe pàtàkì púpọ̀ ju tẹ̀yin méjèèjì lọ. mọ́gàjì ṣé ìdí tá a fi gbọ́dọ̀ padà sórí ọ̀rọ̀ tí obìnrin sọ ni pé tó bá jẹ́ pé àwọn ọmọ tó máa yìí ti tọ́jú lóòótọ́ tí kan bá ń jalè tí kan ń solóso obìnrin yóò ní fẹ́ káwọn ọmọ tó náà máa solóso tàbí wọ́n máa jalè. yóò sì jẹ́ ẹ̀kọ́ wípé èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kódà wọ́n máa ń wò nílé ẹjọ́ kò ní fẹ́ fún aláǹfààní kọ́mọ ó fìdí sọ́dọ̀ ọkùnrin we have to investigate that ṣé lóòótọ́ làwọn ọmọ tó gbọ́dọ̀ ọkùnrin kan jalè kan solóso àwọn ọmọ rẹ̀ tó ti dátọ́ bó ló ṣe ṣe wọ́n tọ́bìn ọkùnrin níyàwó ó níyàwó lọ́dọ̀ tí ó tọ́jú ọmọ àbí yóò gbọmọ lọ́wọ́ obìnrin yóò lọ fún ìyá rẹ̀ àbí ó gbọ́n rẹ̀ níbì kan èèwọ̀ ni ìyẹn náà ṣeé ṣe àwọn méjèèjì ni wọ́n bímọ any other person is third party and nínú òfin third party ò láǹfààní lórí ẹni tó lọ́mọ gangan so ẹ bá mi investigate ọ̀rọ̀ yẹn ó dàbí pé máa yìí ní interest lórí ọ̀rọ̀ tóbìnrin yìí sọ mo dẹ̀ ní kóbìnrin yìí ó kó jẹ́ ó lóun ò kó jẹ́ pé òun mí nìyẹn so for that mo faramọ́ tí màá yẹn sọ pé kéèsì yìí ò lè parí lálẹ́ wọ́n fẹ́ ká ti ẹsẹ̀ bọ́ àwọn ọmọ méjèèjì yẹn bo wọ́n wà kí ni wọ́n ṣe